على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى ثم تسواجي لوري nínú الله يشوكي شوكي àwọn ahadith أحاديث توان nínú 200 golden hadiths from the messenger of Allah كي Abdul Malik Mujahid تيوكو ó nínú ìwé tí a pè ní two hundred golden hadith from the messenger of Allah ẹni tó kọ ni abdulmalik mujahid ilé tẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia ni ó gbéwò náà jáde lónìí inshallah hadith number thirty nine hadith ẹlẹ́ẹ̀kọkàndínlógójì òní àgbéyẹ̀wò òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ wípé. يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله eléyìí ní tí ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kọ sọ hadith yẹn wà ní sọ́yìn Bukhari hadith six thousand five hundred and fourteen six five one four jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ pé yatba'u limayyita salasatun a gbìyànjú láti ka ní bí ẹ̀ mẹ́ta mẹ́ta lẹ́yìn náà bọ̀ sí ilé inshallah àdìsí ah, ẹ̀kẹ́ pógùn o ṣùgbọ́n lọ́dọ̀ wa ń gbà tá àti yóò dàbẹ̀ pógùn dẹ̀ ṣùgbọ́n alẹ́ hánú àmọ́ parẹ́ yàtúbà olè má yí ta sàlásàtún fàyàrìjì òsùnáàni wàyàbẹ̀kọ́ máàhú wáhìdùn yàtúbà uhu ahàlúhù wà máa lúhù wà ámàlúhù fàyàrìjẹ́rù ahàlúhù wà máa lúhù wà yábẹ́kọ́ ámàlúhù bádùn tí yẹn ṣe rí nìyẹn sí ìtumọ̀ rẹ̀ ní ṣókí muhammad sallallahu alaihi wasallam yàtbá'u lè máa tí òkú kan bá kú ní bọ̀rọ̀ gidi ṣá yàtúbà òlè mẹ́yìíta ó máa ń tẹ̀lé òkú sàlàsátùn àwọn nǹkan mẹ́ta ló ń tẹ̀lé lọ sí tẹ́ fàyàrìjì osnani méjì nínú àwọn nǹkan mẹ́ta yóò padà wálé wàyábẹ́kọ máàhù wàhídùn ẹyọ náà ni ó ṣẹ́kù fún yàtúbà òhù yóò tẹ̀lé òkú lọ itẹ́ ahàlúhù àwọn ará alé rẹ̀ wà máa lúhù àti dúkìá rẹ̀ wà ẹ̀mẹ̀lúhù àti iṣẹ́ rẹ̀ fàyárùjíhù ahàlúhù ṣùgbọ́n yóò ṣẹ́rí padà yóò darí padà wálé àwọn èèyàn wà máa lúhù àti dúkìá rẹ̀ wà yá bàkọ́ èdè wa dúró tí tí ó ṣẹ́kù fún ni àmàlò iṣẹ́ rẹ̀ hadithi yìí bó ṣe rí ẹ̀kọ́ pọ̀ mẹ́tì àlẹ́kọ́ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ó gbogbo wa pátápátá ẹni tí ó padà kú ni wa ọlọ́run sọ pé hmm. a wà láyé a sì wà láàyè tó bá yá padà di òkú gẹ́bí Quran náà ṣe sọ fún wa nínú Suratul bakọrọ ọlọ́run ọba sọ fún wa wípé òun sọ wa òun mú wa wá ìgbà kan láwa níbi àìsí ìgbà kan láwa <clears throat> ìgbà kan padà síbi àìsí ẹ̀rí torí náà àkọ́ àkọ́kọ́ a kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ní ẹ̀kọ́ tá a máa kọ́ ni pé téèyàn bá kú kò ní wà láyé kò ní dúró sókè ìpẹ̀ mọ́ yóò lọ ọ̀bì kan wọ́n ò fi pamọ́ oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa gbà fi yàn pamọ́ ṣùgbọ́n ìfíṣẹ̀rẹ́ Islam fọwọ́ sí tó faramọ́ tó kọ́ wa tọ́lọ̀ ń kọ́ wa tánà bí ṣàlàyé oníkágbẹ́lẹ̀ ká sin òkú sínú sàárè ká sin òkú sínú sàárè ká gbẹ́lẹ̀ da yẹ̀pẹ̀ bò ọ̀pọ̀lọpọ̀ àwọn àbáwọn oríṣiríṣi ẹ̀sìn ló wà àti ròrí àwọn ẹ̀sìn míì kì sin òkú tí wọ́n wọ́n máa ń jó ni wọ́n igi tó pọ̀ wọ́n agbókun yẹn sí àkọ́bí ẹni tó jáde láyé yẹn yóò finá sí yóò jó dànù tí àwọn míì náà láyé lónìí ṣá wọ́n máa ń fẹ́ wọn ò ní fẹ́ kí òkú yẹn kí ó jóná wọn ò ní jóná wọn ò dẹ̀ ní fẹ́ kó wọnú lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ wò pé ẹran táwọn ó ṣe pé àwọn ó gbé ibì kan táwọn èèyàn mọ̀ wá wò ń bẹ̀ bírò ìtìyàn ṣe fáwó lọ́wọ́ ṣùgbọ́n ó padà kí ni wọ́n padà ṣe wọ́n padà lọ sín wọn ò sọ̀dí tí wọ́n fi sín fún wa nígbà tí wọ́n gbé dúró tí wọ́n bá fi tẹ bọ́tìn báyìí ló kàn ra gbókù ẹ̀ jáde ni àwọn yóò máa wò àmọ́ tí wọ́n rí wọ́n padà lọ sí lọ́dún yẹn pé kí bàbá wọnú ilẹ̀ lọ ṣùgbọ́n tá a fẹ́ ṣàlàyé ń bí ní ṣókí ni pé ní àsìkò kan àwọn kan nàìjíríà náà bẹ̀rẹ̀ sí pariwo pé kí wọ́n máa sin òkú mọ́kàn jẹ́ kí wọ́n máa jó òkú níná torí pé sísin òkú sí bòjì ibi tí wọ́n sin òkú sí pé ìfilẹ̀ ṣòfò ni nígbà téèyàn ń wéèsì ilẹ̀ ni pé ilẹ̀ tó yẹ kó wúlò fáwọn èèyàn ni wọ́n lọ ń sìnkú sí pé ní wọ́n ti jó ó parí sátáláṣe àwọn ìlú mi bí àwọn Japan kódà China tí wọ́n bá ti sin òkú tán tí wọ́n bá ti jó òkú yẹn níná tán eérú rẹ̀ wọ́n rọ̀ ọ́nú gò èyí ò lè gba àyè hmm. ní tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà tọrọ òye lòun náà nírò rí ẹni tó kú ti kú ara kí ló wúlò fún un njẹ́ hmm. òye ọ̀pọ̀lọpọ̀ ni pé àwọn tó ń jó òkú níná pàápàá àwọn ará àwọn hindu ó ní tó fà tí wọ́n fi ń jó níná kìí ṣe nítorí pé kí ilẹ̀ kọ́mọ̀bà filẹ̀ ṣòfò wọ́n ní àkídà wọ́n ní àdìsọ́kàn wọ́n ní gbàgbọ́ lórí eléyìí ìgbàgbọ́ fi ń jó òkú ni wípé tí wọ́n bá fi òkú lẹ̀ tí wọ́n ò jó ẹ̀mí rẹ̀ ò kúrò ńbẹ̀ yóò máa rá bàbà ń bẹ̀ wọ́n ka eléyìí sí pé ìyá ń jẹ òkú yẹn lọ́wọ́ torí pé ẹ̀mí rẹ̀ ò lọ sókè tí wọ́n wá ní ó dìgbà tí gbogbo ara yẹn bá jẹrà tán pátápátá tí ò sí kankan mọ́ bẹ́ẹ̀ mọ́ tẹ́mi yẹn tó lè lọ so yẹn ló fà á táwọn bá jókòó náà tí wọ́n gbà lérò ní to release the soul láti lè tú ẹ̀mí yẹn sílẹ̀. Si inú ìgbàgbọ́ tí wọ́n ní. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí náà ẹ̀ kàn déédéé rí nǹkan ìlọmọ sọ pé ilé náà dáa it's good idea ìsí tó sàbọ̀ ní kí good idea ẹ̀ ní kọ́ gbére kẹ́ wádìí tó jìndò nípa tí wọ́n ń ṣe kí ni ìdí tí wọ́n fi ń ṣe ìdí tó wọ́n dáhùn fi ń ṣe nìyẹn ní India gan ni mo bóyá wọ́n ṣe ń ṣe bí sí ẹ̀ àfi tí n bá wádìí tí n bá lọ wo ó sì rọrùn láti mọ̀ lóde òní tọkùnrin kan bá kú tó bá níyàwó ìyàwó rẹ̀ náà wọ́n ó sùn pẹ̀lú ẹ̀ ni ṣùgbọ́n ó ní obìnrin yẹn tí wọ́n tó wọ́n sùn pẹ̀lú ẹ̀ yìí o ó ní ẹ̀tọ́ láti má jẹ́ kí wọ́n sùn pẹ̀lú ẹ̀ o ṣùgbọ́n o tí ò bá ti tí ò bá ti kú pẹ̀lú ẹ̀ tí wọ́n sùn pẹ̀lú ẹ̀ yóò di ẹrú ẹbí àwọn ọkùnrin tó kù wọ́n á máa lò nílòkulò kò sí ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ń fẹ́ ṣe kínni wọ́n máa ń fẹ́ kí wọ́n kúkú sun àwọn pẹ̀lú ọkọ wọn torí pé nítorí wọn ò rí lẹ́yìn tó ọkùnrin ń tí wọ́n tẹ̀lé kí wọ́n kúkú kúrò láyé gan-an ó tẹ̀ wọ́n lọ́rùn eléyìí ni ìgbà tí sẹ̀ríà islam wọlé india táà mùsùlùmí ṣèjọba nílẹ̀ india ó ní nǹkan táà mùsùlùmí parẹ́ nígbà náà àwọn ọba mùsùlùmí ti ń lo sẹ̀ríà àlélọ́ka yẹn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ kí la fẹ́ fàyọ ń bẹ àkídà tí wọ́n ní àkídà kejì tó wà ń bẹ ni wípé these people they are ancestor worshippers àwọn èèyàn wọ̀nyí jẹ́ ẹni tó máa ń sin àwọn òkú tó ti kọjá àwọn baba ńlá wọn tó ti lọ lẹ́nujọ́ mẹ́ta mò ń wo dọkumẹ́ntìrì kan ìlú kan báyìí kí ni wọ́n ń ṣe nílùú yẹn tó kù bá kú wọn ò ní sin onílé kan tí wọ́n lọ kó sí wọn ó tún máa wọ ọṣọ tuntun fún ó dìgbà tó bá pẹ́ kí tó wá lọ sin wọn wọn ó ti gbẹ síbẹ̀ anyway ni mo fẹ́ lò ní pé àwọn ilé ancestor worshipers làwọn yẹn náà àwọn tó máa ń sin àwọn òkú tó ti kú nínú àwọn tó ń ṣe eléyìí ni olórin kan nàìjíríà tó ti kú náà tá à ń pè ní Fẹlá Aníkúlápó Kútì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ Fẹlá ní shrine rẹ̀ hmm? níjú ẹlẹ́gbà níbi lẹ́kọ̀ọ́ ńgbà yẹn ní shrine rẹ̀ lẹ́kọ̀ọ́ tó bá fẹ́ ṣeré kó tó bẹ̀rẹ̀ eré yóò kọ́kọ́ sin àwọn òkú tó ti kú tó bá ti sìn wọ́n tán yóò wọ́ṣípù wọn lẹ́yìn tó bá ti sìn wọ́n tán ìgbà yẹn ló ṣe bẹ̀rẹ̀ eré rẹ̀ so àwọn tí wọ́n ń sun òkú nínà yìí eérú rẹ̀ wọ́n kó sínú gò wọ́n máa ń lọ forí balẹ̀ fún eérú yìí nínú gò tí bàbá wọn ni tí bàbá bàbá ni tí bàbá wọn á tò síbi yàrá wọn àbí pálọ̀ wọn ibì kan wà tí wọ́n ṣe kí ni wọ́n tún bẹ̀ ṣe wọ́n dẹkoréètì bẹ̀ wọ́n ṣe bẹ̀ dáadáa wọ́n á lọ mọ wọ́n kàwọ́ méjì pọ́n wọ́n fipá àtẹ́lẹwọ́ méjèèjì pọ̀ wọ́n á gbé síbi àyà wọ́n á tẹríba fún tí wọ́n bá níṣòro náà wọ́n ó lọ máa ṣe kíni wọ́n ó lọ máa sọ fún kó ràn wọ́n lọ́wọ́ àwọn níṣòro tó ń torí náà ẹlòmíì tó ń gbé wọn jókòó ìdí nìyẹn o eléyìí náà bá ó tún fẹ́ jọ àkídà àwọn Yorùbá náà àkídà àwọn Yorùbá nípa pípi òkú lọ́nà wo ẹ rí i pé ó wà ní àṣà yorùbá tó kù bá kú sí ìdálẹ̀ wọn kì í sin òkú wọn sí ìdálẹ̀ wọn ò gbé wálé <clears throat> kí nìdí tí àwọn yorùbá kì í fi sin òkú sí ìdálẹ̀ lóòótọ́ wọn ní orí adé kì í sùn ta ṣé gbogbo ọmọ yorùbá tó wà ń dalẹ̀ ṣé gbogbo àwọn ọmọ yorùbá tó wà ní ìdálẹ̀ ṣé gbogbo wọn lórí adé ni ìdí tí wọ́n fi ń ṣe ní ṣókí ni wípé yorùbá náà wà nínú àwọn tó nígbàgbọ́ wípé òkú lágbára láti ran alààyè lọ́wọ́ eléyìí yóò máa ṣẹlẹ̀ nínú àwọn ọ̀rọ̀ wa náà àbí inú ọ̀pọ̀lọpọ̀ wa lónìí tabalálà ẹlòmíì olóhùn rí bàbá òun gbà tí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ sí bàbá yẹn ló wá yọ òun ẹlòmíì ò ní bóyá bàbá bàbá òun ló wá yọ òun bẹ̀ yóò wá máa dúpẹ́ láàárọ̀ bàbá mi ò ṣe o òkú ọ̀run ò ṣe o abiyamọ ò sùn ẹ̀rí kọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀mọ́ sọ abiyamọ ọ̀run ẹ̀mọ́ sùn àwọn olórin nàṣàrà náà tẹ́ bá ń kọrin abiyamọ ọ̀run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kí mo fẹ́ fàyọ ni pé wọn ò ní sànkú yẹn sí ìdálẹ̀ wọn wàá sin sílé torí pé ojú oórì yẹn níbi tí wọ́n sin sí yẹn ó ní nǹkan ṣe pẹ̀lú ìgbàgbọ́ wọn torí tí wọ́n bá lọ oko aláje tàbí tí wọ́n lọ sọ́dọ̀ yẹ̀míwò bóyá àwọn babaláwo ni àbí àwọn ẹlẹ́yìndínlógún àgbógbó ọ̀nà tí wọ́n bá wọ́n lè sọ fún wọn pé kí wọ́n lọ pa ẹran tàbí àkùkọ sójú orí bàbá wọn àbójú orí ìyá wọn kí wọ́n fi bẹ̀ pé ìṣòro tẹ́ ẹ níyìí o ẹ lọ ṣe báyìí báyìí ẹni tí wọ́n bá ti wá sin òkú bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ sí ìdálẹ̀ níbo ló fẹ́ lọ ìdí náà tó fi jẹ́ pé wọn ò ní sin sí ìdálẹ̀ láyé ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ ní ìsìn torí pé bóyá kò ṣe ṣe sí yẹ kò mọ̀ pé ń tó bì nìyẹn ṣẹ̀ríà ìsìláàmù sì ni pé ibi tí a bá ti tó kù bá kú sí náà làásìn sí ìlú tó bá kú sí làásìn sí a sì gbé lọ ìtẹ́ nípa eléyìí ó ṣe pàtàkì kí mùsùlùmí nímọ̀ nípa ẹ̀ kí ẹgbẹ́ kí ẹ̀yàn tàbí dé philosophize mú rò rí kan wá you know the philosophy behind that thing is a ìwọ ló ń sọ yẹn àwọn ló ní àkìdá tiwọn sódíṣẹ́ rí islam sọ ní káwẹ òkú mùsùlùmí lónìí ẹ̀rí anábìwá muhammed sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa nígbà tí ádámù kú àwọn ọmọ aláìkáwẹ́ wọ́n sìnkú ẹ̀ àwọn náà rí inú Quran ọmọ Ádámọ̀ méjèèjì ọ̀kan pàkejì kò mọ tí wàá ṣe pẹ̀lú òkú yẹn mọ́ Ọlọ́run rán àwọn ẹyẹ ọ̀kan pàkejì ó sì gbẹ́lẹ̀ ó fi kejì sí láti fi sọ fún pé wọ́n máa ń sìnkú sínú lẹ́lẹ̀ ni Ọlọ́run kò ṣàánú so wèlé méjì sàlàsà yóò òkú sínsìn náà sì ní ibojì làásìnkú sí ó yẹ ká ní ìtẹ́ ìtẹ́ làásìnkú sí kì í ṣe pé ká máa sìnkú sínú yàrá ó wà náà àkídà àwọn Yorùbá pé olóyè o nu yàrá ni wọ́n máa ń sin wọ́n sí nu yàrá àwọn ìlú táwọn tí èsì mùsùlùmí pọ̀ sí àwọn nàṣọ́rọ̀ nígbà dérò Àkúrẹ́ ń ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀bù táwọn èèyàn ti ń tajà orí òkú ni wọ́n ti ń ta wọ́n á kàn sọ fún yín pé ọ̀la ọ̀ ẹ mọ̀ wá sí ṣọ́ọ̀bù wọ́n fẹ́ lo bẹ́ẹ̀ kó fọjà yín kú kẹ́ tó dé wọ́n ti gbẹ́lẹ̀bẹ̀ wọ́n ti sìnkú sí wọ́n ti dá nǹkan wọ́n ti rẹ̀ ẹ tún kọjá yín sórí ẹ̀ ẹ mọ̀ tàjà lórí ẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀bù báyìí lákùrẹ́ ó dá kí wọ́n láǹfààní pé wọ́n sin síbẹ̀ àwọn èèyàn dúró lé lórí tí wọn lè gbé lọ fẹ́ lọ sin ta ló rí mọ́ àwọn ọmọ tó ń bọ̀ ń jọ wájú tí wọ́n mọ̀ nǹkan kan sáwọn rò rí ibú ṣàgbó wà nù rìn àbàbàláwo náà babaláwo sunú ilé àlùfáà sùn ta inú ilé àwọn náà máa ń sin babaláwo sí inú ilé wọn máa ń sìnkú wọn sí. Hmm? nítorí náà wọ́n ní olóyè ọ̀pọ̀lọpọ̀ olóyè mùsùlùmí mo mọ ẹnìkan bàbá rẹ̀ olóyè ni olópè àwọn ẹgbẹ́ ẹni tóun bá ti kú olóyè lòun òun gbọ́dọ̀ sìn sí sí makbaro kí wọ́n sì ń sí tẹ́wọ̀ inú yàrá ni kí wọ́n sì sí tòró olóyè ni ó láwọn ń bá a sọ pé ìta ni wọ́n fi sàn ẹ bá ti bá bàbá jiyàn kẹ́ sọ pé a ti gbọ́ o tẹ́ bá lọ bá jiyàn jù ní ìsìn yóò lọ sọ fáwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn àbúrò rẹ̀ kan àbáwọn èèyàn rẹ̀ kan níjọ́ tó bá kú ẹ̀ ní ní kápá kan lórí ẹni ẹ ti gbọ́ ẹ mọ́jọ́ lọ sọ fáwọn yẹn lẹ́yìn tó bá sọ yẹn tán tẹ́lẹ̀ ti gbọ́ yẹn ẹ̀yìn lẹ́sẹ̀ wa lọ máa bá sọ̀rọ̀ díẹ̀díẹ̀ nípa akida Islam irú ìyẹn náà kò bá ṣẹ̀ríà Islam ìbéèrè ilé wa wáyé pé ànábì wa Muhammad ńkọ́ sallallahu wasallam yàrá Aisha ni wọ́n sin sí àdìsí wa ànábì ti sàsọ tẹ́lẹ̀ pé àwọn òjíṣẹ́ Ọlọ́run ibi tí wọ́n bá kú sí ni wọ́n máa sin wọ́n sí ibi tí wọ́n bá kú sí ni wọ́n máa sin àwọn òjíṣẹ́ Ọlọ́run sí ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn sàhábà wọ́n ń páyà wọ́n sì ń bẹ̀rù wípé kí ni kí àwọn èèyàn má sọ sàárì ànábì di ibi tí wọ́n ti máa ṣèjọsìn kí mọ̀ sọ̀bẹ̀ di ààyè kójọ fún jọ́sìn torí pé ńgbà tí ànábì sallallahu alaihi wasallam tó ń ṣe àìsàn kẹ́yìn tó fi jáde láyé ó ṣàlàyé nígbà ó ní la'ana Allahu al-yahuda ọlọ́run ó ṣẹ́bi lé àwọn yẹ̀wúdí kí nìdí òun náà ni pé ittakhadu qubura anbiya'i masajid wọ́n sọ fàárì àwọn ànábì ọlọ́run ọba àwọn àwọn ẹni rẹ̀ inú wọn wọ́n sọ di ààyè ìjọsìn mùlànàbì fi lọ́wọ́ ọba yìí pé allahumma la taj'al ni yorùbá yu'bad rí ọlọ́run ọba sọ mi òbí tí wọ́n sì mí di ààyè kójọ fáwọn èèyàn tí àwọn abanje abànjọ náà wà wò pé ẹ̀sìn ò tí àwọn èèyàn dáadáa báwọn bá lọ sin ànábì síta níbi tẹ àwọn èèyàn ò máa lọ ọbẹ̀ ẹni tí ó lọ máa tọrọ nǹkan lọ́wọ́ ànábì fi sin sí yàrá lọ tó ń ti bẹ́ẹ̀ náà wá ń kọ́ tó ń ti bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ tó bá dé kò sí ìdí tó fi lọ madina tó fi lọ mọ́ṣáláṣí ànábì sàárẹ̀ ànábì bẹ́ẹ̀ sì ni ziyara tá a fẹ́ ṣe kìí ṣe fún ànábì ṣe ziyara haromain ni a ṣe ziyara mọ́ṣáláṣí ọlọ́run abọ̀wọ̀ èyí tó a ṣe ti madina àti mọ́ṣáláṣí tá à ní aqsa èyí wà ní jerusalem òjíṣẹ́ ńlá muhammed wa jẹ́ ká mọ̀ ìpè ọlá ń fún àwọn mọ́ṣáláṣí àtàjùlọ ń fún wọn lórí láti ṣàdúrè hàl ẹ má dìgbà dàgbà pẹpẹ lọ jọ́sìn mọ́ṣáláṣí kan tẹfì rìnrìn àjò lọbẹ àyàfi kí ni almasjidi salasa àyàfi masajid salasa fáwọn mọ́ṣáláṣí mẹ́ta nìkan òun lílọ òun náà ni masjidi alharam mọ́ṣáláṣí àbọ̀wọ̀ ètò wà ní maka masjidu almasjidu annabawi tàbí masjidu nabi mọ́ṣáláṣí ànábì nílùú madina ẹlẹ́ẹ̀kẹta ni masjid al-aqsa mọ́ṣáláṣí òréré ìtànàbí ibrahim tún kọ́ sí jerusalem kaaba lànàbí ibrahim kọ́kọ́ lẹ́yìn ogójì ọdún tànàbí ibrahim ti kọ́ kaaba tán ló ṣẹ̀ṣẹ̀ lọ kọ́ masjid al-aqsa mọ́ṣáláṣí tó wà ní jerusalem aleyhi salaam so anabi wa muhammad sallallahu alayhi wa sallam jẹ́ kó yé báyìí ìdí tí wọ́n fi sìn ọ́n sínú yàrá ni káwọn èèyàn máa lọ máa sọ bẹ́ẹ̀ dìbòjì lónìí náà ẹlòmíì ìdí tó fi ń lọ mọ́ṣáláṣí yẹn ni pé òkú ànábì ló ń fẹ́ lọ kí ànábì irọ́ ó fẹ́ lọ ṣe ziyara mọ́ṣáláṣí ànábì láti gbà ládàá tó bá kírun bẹ́ẹ̀. ìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa jẹ́ kó yé wa pé téèyàn bá kírun mọ́ṣáláṣí àbọ̀wọ̀ Mẹ́kà one hundred thousand ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ládàá ní ó tó ju kákìrún ní mọ́ṣáláṣí mi lọ yàtọ̀ sí ti anabi muhammad ní madina àti ti tó wà jerusalem. one hundred thousand hmm. òun five hundred ún máa ní tí mo kàn ṣáfẹ́ fàyọ̀ ń anabi yẹn àárín àlọ́ọ̀bẹ̀. tábá wa lọ ọbẹ̀ nítorí pé sàárè ànábì wà ńbẹ̀ la fi láǹfààní láti bẹ̀ sàárè yẹn wò tẹ bá débẹ̀ náà tó wì wọ́n ti kọ́ bẹ̀ tó lẹ́dọ̀ mí sin tó bá débẹ̀ nísìnyí lọ́ọ́ máa tọrọ nǹkan lọ́wọ́ ànábì ni ó dàbí ìgbà kan àwọn kan ṣe mọ̀lúdì lẹ́yìn wọn làwọn ṣe mọ̀lúdì ànábì níbì kan tí ó jìnnà sí mi mi ò lọ mú kàn gbọ́nu micro speaker lóru orin àlèwàsá ìlú mùtàkọ́bálà ẹ́ àkọ̀lílá yahuja bílí màá sọ́bí wàá sílà tí fásitì tí wọ́n kọ orin táǹkù tíra orin yẹn tíra amadiu alwasailu mutakobala jazau muti'ihi harirun wajannatun fàdá kọ́wọ́lá lè kàfàárí àsọ́bá tí ò lè jinnatun fàmáhùwà ìlàmí jahannama junnatun àgọ́sà lọ́hùbìlì wàrọ̀ wàwà muznatun tùrọ́wì sọ̀dá zola tó ń tuta fàyàwó tíra yẹn lẹ́nu yẹn bá ń sọ̀rọ̀ ó lẹ́nìkan tó kọ orin yẹn ẹ máa wo nǹkan o ó ní kò etí rẹ̀ di odi ni kò gbọ́ràn ayaya ni kò lè sọ̀rọ̀ afọ́jú ni kò ríran arọ tó rọ lọ́wọ́ lẹ́sẹ̀ tí ò lè rìn ni bó ṣe kọ sọ nìyẹn ń gbọ́ ọ́nù sí kàǹjẹ́ náà wọ́n á ní ó wá lọ sí ibi sàárè ó láwọn èèyàn wá ní kí ló wá ṣe mí olóhun wá bá ànábì ní pé kó wò sàn padà oúnjẹ wo ló máa jẹ tó máa jẹ ànábì lòun ó máa jẹ kí ló fẹ́ mú ànábì lòun ó máa ó wá takú síbẹ̀ wá ń sọ̀rọ̀ ẹni tó sọ pé ó lè sọ̀rọ̀ tó kò gbọ́n tí ń wí ó tún fọ́jú kò ríran kò lápá kò lẹ́sẹ̀ bó lòun àtàwọn èèyàn ṣe jọ ń sọ̀rọ̀ yìí bọ̀ ká fi yẹn lẹ pé bóyá lọ́nà tó ń bá wọn sọ ó ní bó ṣe wá takú tí ànábì báyìí ànábì bá yọjú sí pé kí lòun fẹ́ ló wá sọ fànàbí nígbà tó takú sànàbí lọ́rùn tí ò jẹ́ tí òun mu ànábì ní kí lòun wá òun ojú òun fẹ́ kó là ojú rẹ̀ là etí òun fẹ́ kó mọ gbọ́ràn ó bẹ̀rẹ̀ sí gbọ́ràn ahọ́n òun tó lọ́ọ̀ òun fẹ́ kó mọ sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ọwọ́ rẹ̀ kàn ṣe pàápàá wẹ́n náà ẹ̀fẹ́sẹ̀ onílò fi wá kọ orin wasaili mutakọ bala mu ọ́ kí a mú azari lọ gbé tí àwọn ọ̀nà yàrá máa wò pé ah, ah, àwọn tó kọrin rèé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí mo kàn fàyọ̀ ń bẹ̀ ni pé báwọn èèyàn ṣe máa ń sọ ni sòsàárì àná bí òun pàtàkì sí òun náà ló bí káwọn èèyàn lọ máa bẹ sàárì àwọn èèyàn míì wò yàtọ̀ sáànà bí inú àwọn táwọn kàṣẹ ní rí pé àwọn ṣéuṣéu ẹlòmíì máa lọ Sókótó ó fẹ́ lọ wo sàárì Usman Dan Usman bunu fúdí yóò ló fẹ́ lọ wo sàárì rẹ̀ ẹlòmíì tún wá bí ó ṣe lè rí yẹ̀pẹ̀ rẹ̀ tí èṣe náà kàlí bóyá yìí ṣe sọ̀yè ẹ̀ ń pè ní leham ẹlòmíì yóò ló ń fẹ́ lọ wo sàárì bàbá ádámọ̀ ní mẹ́ríkàsì lẹ́kọ̀ọ́ níbi tí wọ́n sin bàbá sí hmm? lẹ́kọ̀ọ́ ní ìmọ̀ tí bàbá ẹlòmíì oríṣiríṣi ni wọ́n máa rìn káàkiri ẹlòmíì ṣéwù báyìí ń fẹ́ lọ wo sàárì rẹ̀ kò bá ṣẹ̀ríà Islam ẹlẹ́mi ni àjìbá nàbí wà nù súnà pálí lọ bẹ́ àwọn òkú wò ní bòjì bẹ́ẹ̀ ni wà nù súnà ṣùgbọ́n kì í pé kẹrin ìrìn àjò lọ bẹ́ẹ̀ wò tìlú yín lànàbì náà sọ kó máa rán wa létí ọjọ́ kẹ̀yìn kì í ṣe pé nítorí pé a fẹ́ lọ wò wọ́n nítorí pé wọ́n jẹ́ ni rí pé kí wọ́n lè ṣàdúrà fún wa ìgbàgbọ́ yẹn ìgbàgbọ́ àwọn ìjọ àgùdà ni àgùdà ò jẹ́ lábẹ́ gẹ̀ẹ́sì mo rò pé máa wọn àgùdà àwọn Roman Catholic àwọn làgùdà àwọn ló nígbàgbọ́ pé arwahul amwat ẹ̀mí àwọn òkú ẹ̀mí àwọn òkú pàápàá jùlọ àwọn tó bá jẹ́ àwòlíyá arwahul àwòlíyá ẹ̀mí àwọn òkú tí wọ́n jẹ́ saint lọ́dọ̀ tí wọ́n tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ọlọ́run àwọn lè pe àwọn ẹ̀mí yẹn kí wọ́n bá wọn ṣe kí ni o kí wọ́n bá wọn ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run òun ni wọ́n fi mọ̀ st louis téèyàn bá jẹ́ pope papa yóò wo ìtàn àwọn tó ti jẹ́ fada fada àwọn tí wọ́n ti jẹ́ àwọn àlùfáà àjọ wọn tí wọ́n bá ti kàtàn pope kan wà sọ pé ẹni tí di wòlíì nítorí náà ẹ lè pe ẹ̀mí ẹ̀ téèyàn bá lọ sí sáìtì àwọn catholic church gangan torí pé wọ́n máa ń ṣe tí wọ́n pè ní veneration of uh, the dead ones àwọn saint yẹn tí wọ́n bá ti lọ sọ pé ẹni tí dẹni rè báyìí wọ́n wà lọ mọ èrè rẹ̀ sí róòmù ní Vatican so àwọn àwò pé wọ́n ń bọ èrè ni nínú sáìtì wọn gangan àwọn Catholic wọ́n sọ pé àwọn ò bọ àwọn èrè yẹn àwọn ń venerate wọn ṣe àgbé ìgbò nípa àwọn kan ń pọn wọn lé ni <laughs> subhanallah so wọ́n á ní ọ̀rọ̀ yẹn gan pé àwọn ò pé òkú pé kó ràn àwọn lọ́wọ́ pé kò yé àwọn ọmọ ìjọ àwọn gan mẹ́sẹ̀ ṣàlàyé nínú sáìtì wọn nìyẹn o ìgbé kò yí àwọn ọmọ ìjọ àwọn gangan pé kì í ṣe pé àwọn ní káwọn ẹ̀mí yẹn ràn àwọn lọ́wọ́ táwọn sọ ni pé àwọn níṣòro báyìí ẹ̀mí báwọn sọ fọ́lọ́n kó ràn àwọn lọ́wọ́ ni káwọn ń ṣe nìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ àwọn wọn ò mọ̀ wọ́n máa ń pè ẹ̀mí yẹn kó àwọn lọ́wọ́ ni. òròkó tí ẹ̀rì táwọn náà bá ń sọ eh, gregory wá lọ́wọ́ eh, ti sọ Islam téèyàn bá ti kú a lè pè ẹ́ ní ẹ̀pẹ́ kó ràn wá lọ́wọ́ ẹni a lè pè wípé kó bá wa bẹ lọ́hùn èjì ohun gangan ló ní bùkátà ká bẹ lọ́hùn fún kó forí jìn kọ́lọ́mbà nìkẹ́ ìdí nìyẹn tá a bá lọ bí bòójì táwọn àbí kọ́ wa nùtàrí ni asàlámù alaykum ya alẹ́ dìyàrí yẹn ló wà ní súnà tó lálàáfíà mínàlì mùsùlùmí wà ní mùsùlùmí àti àwọn mínàlì mùmí náà wà ní mùmí náà àlàáfíà ọlọ́run máa bá yín ẹ̀yin tẹ́ wà níbi tẹ́ kú yìí inú ẹ̀yin onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin wa inna insha Allahu bikum lahiqun láìpẹ́ láì jìnnà àwa náà ń bọ̀ wá bá yín bí nas'alullaha lana wa lakumul à ń bẹ ọlọ́run ọba àlekè ọlá pé kó fún àwa àtẹ̀yìn fún wa ní àlàáfíà tó bó ṣe rí nìyẹn nítorí àwọn gangan sí ká bẹ ọlọ́run fún torí pé àwọn ò lágbára àti ṣe dáadáa kankan mọ́ a sì máa ti ń ṣẹlẹ̀ sí wọn nù sáré torí gọ́ ìbìlì nǹkan tójú òrí ni ẹ rí i pé inú suratul hashri ọlọ́ni walladina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladina sabaquna bil iman wala taj'al fi qulubina ghillan lilladina amanu rabbana innaka ra'ufur rahim ntáàmù ntáàmù ọlọ́run sọ nìyẹn àwọn tàbíyùn tí wọ́n dé lẹ́yìn àwọn sàhábà tí wọ́n sọ ní pé rọ̀bánà olúwa wa ekfiri lánàá foríjìn àwa o wàl ikhwanina àtàwọn ọmọ ẹ̀yà wa alladina sabakuna bil iman àwọn tó ti gba wájú wa nù gbàgbọ́ tí wọ́n ti ṣáájú jẹ́ mùsùlùmí káwa tó máa jẹ́ lónìí wala taj'al fi qulubina má fi sínú ọkàn wa gílẹ̀n ìkórìíra tàbí ìgbónrí lílẹ̀ dínà àmọ́nù sáwọn onígbàgbọ́ òdodo rọ̀bánà olúwa wa innaka ra'ufur ìrẹ ni aláàánú rahim oníkẹ bẹyàn sì rí nìyẹn ní ṣókí iná kàmẹ yìí ti tó kú ṣe rí nìyẹn torí gbọ́rọ̀ òkú owó pọ̀ àwọn míì tó máa ń lọ pé ẹlẹ́dàá òkú tẹ́nìkan bá kú wọn lọ béèrè kí ló dé ta ló pa ẹ́ kí ló dé tó fi kú yorùbá sì ní bàbá pe òkú ní pópó àlàyé ní fọhùn àwọn náà ti sọ àlàyé ní dáhùn ọlọ́run ṣàánú wa so àwọn àṣàyàtìn náà sì máa ń tan àwọn èèyàn jẹ bí ẹnpọ kù wà láàyè torí pé iṣẹ́ àṣà ìtọ́ ni pé kò fẹ́ ká gbà ìbọ́jọ́ gbèǹdé wa ọlọ́run fi sọ pé amma yatasa'alun 'ani an-naba'il 'azim alladhi hum fihi mukhtalifun nípa ìròyìn ńlá náà ni ọjọ́ gbèǹdé làwọn èèyàn jiyàn sí ìtẹ́nu wọn kò lórí ẹ̀ kálà ní yẹn ń sọ yẹn ò rí bẹ́ẹ̀ o sáyà ìlànà wọ́n ń bọ̀ wá mọ̀ pé ń bẹ̀ sọlọ́rọ̀ kan ọlọ́run á tí òkú tí bá ń lọ tẹ́ yẹtùbáwú alẹ́mẹ́yìíta sàlàsà tí wọ́n bá ń gbòkú lọ nǹkan mẹ́ta ní òtẹ́ẹ̀lì fọyáríjì isnan méjì ó padà wàyà dọ̀kọ̀ mẹ́àhù wáhid ẹyọkan ní ó ṣẹ́kù pẹ̀lú ẹ̀ yẹtùbáwú ahàlùhù àwọn nǹkan mẹ́ta tí ó tẹ̀lé ní ahàlùhù àwọn èèyàn rẹ̀ ó tẹ̀lé mhm, ìyàwó ọmọ ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ gbọ́n máa sunkún ẹni tí ó sunkún sunkún ẹni tí ó fajúro fajúro. ẹni tí ó máa wò bí ọ̀dẹ̀ ń kálukú tẹ̀lé wà máa lò hù dúkìá rẹ̀ máa tẹ̀lé wà á máa lo iṣẹ́ tó ṣe náà tó gbélé ayé ṣe yóò tẹ̀lé dúkìá rẹ̀ yẹn lómìnira ìbílẹ̀ tó kọ́ ò tẹ̀lé àwọn afáà ṣàlàyé ó ṣe fi gbé lọ ọkọ̀ tí wọ́n fi gbé lọ lóde òní sí tẹ́ torí jìnnà síbi ilé ẹ̀ lè jẹ́ òun ló ní ọkọ̀ abẹ́yẹn tó yẹ ti dàrú torí mo kà nù pépà ẹnìkan oníbàbá òun ògùn ká wà lọ ra ká olówó ńlá àwọn ká bíi forty million ní òbí àwọn ká ten million wá gbé bàbá ẹ̀ sílẹ̀ wọ́n sì gbẹ́lẹ̀ tó tóbi tó ká wọn gbé inú ká ni wọ́n sin bàbá rẹ̀ sí ó dáa kí ni wọ́n ká mọ́ ń ṣe ká mọ́ ti rọ̀rọ̀ ẹ̀sìn náà ọ̀rọ̀ èrò rí gan torí pé àwọn àfáàjẹ oyè wa pàápàá sheikh islam ibn taymiya ó ṣàlàyé pé gbogbo táwọn wọn sọ pé ò bá láàkàyè mu pé tòótọ́ ni pé tọ́lọ́run nìkan ló bá làákàyè mu pé gbogbo tó bá ti jẹ́ tọ́lọ́run tẹ́nìkan bá ní òbá làákàyè mu làákàyè ẹnìyẹn ló láàyè kó lọ jókòó dáadáa kó ronú sí yóò rí pé tọ́lọ́run yẹn gangan ló bá làákàyè mu òun ni madrasa sheikh islam tẹ́mi yasila akili <laughs> nípa ká máa ronú ẹ̀pẹ́ sheikh islam tẹ́mi ya rahim allah rahmatan wasi'a torí àwọn èèyàn máa ń rò pé àwọn afáwò láwọn èèmọ̀ fílọ́sọ́fì ó mọ̀ nípa ẹ̀ الشيخ الاثنى ابن تيمية رحمه الله رحمة واسعة قصة نبقى فلسوفي اني لا يعني لا يحتاج اليه الدقي لا يحتاج اليه الدقي ولا ينتفع به ينتفع به البليد لا يحتاج اليه الدقي ولا ينتفع به البليد yóò àyà àtàjù ilé ìdẹ̀kì ìwọ torí ẹ̀ ti pé tẹ́lẹ̀ tọpọlọ rẹ pé tó mú bérebére ò ní bùkátà sí fìlọ́sọ̀fì torí pé ní à ń sọ ọ́nbẹ̀ náà ní òròrí orí ìdí sì ti pé tẹ́lẹ̀ wà láàyè ń tẹ́fẹ̀ òbí i albalit ẹni tó jẹ́ ọ̀dẹ̀ òpè lórí líle kò lè ṣàǹfààní pẹ̀lú fìlọ́sọ̀fì conclusion rẹ̀ ń pa ẹni <laughs> The intelligent one needs does he does he does not need it. And an insolent an ignorant person cannot be profited by it. So Sheikh Islam jẹ́ yàn gbogbo tó to ti bá làákà yìí mú lọ wò ó rí inú ṣẹ̀ríà. Ṣùgbọ́n èyí tí ò bá ti ṣe ṣẹ̀ríà bá sọ táwọn philosopher àbáwọn onírúurú kan ní ò bá làákà yìí wọn ló láàyè. So lọ́rọ̀ kàṣà nítorí àsìkò. nínú ẹnìyẹn lọ rí ṣé ọkọ̀ bí tí mo ti kúrò ní ẹ̀wọ̀n mọ́tò mọ́tò tí wọ́n rì sínú rẹ̀ kí ni iṣẹ́ mọ́tò ó máa ń gbé èèyàn káàkiri mọ́tò yẹn wá dúró sójú kan só ṣiṣẹ́ tó yẹ kó ṣe mọ́ fún bàbá yẹn kò ṣe pé nǹkan kan ti kọlu ọpọlọ ẹnìyẹn torí pé tó yẹ kó ṣe ni pé kó gbókù bàbá àwọn sínú mọ́tò kó wá gba kó máa wa òkú ẹ máa wẹ̀ fún kó máa gbé kí ẹ á mọ̀ pé mọ́tò ń gbé kú kí mọ́tò ń gbé bàbá ẹ̀ kí tó bá tún jí láàárọ̀ kó lọ kí òkú pẹ̀lẹ́ bàbá ọ̀kárọ̀ kó tún kí sí ẹ̀ lọ́mọ náwó sí kò sí làákàyè iṣẹ́ àṣẹ ìtàn mọ́rin ó ti wà nù Qur'an ọlọ́run bá sọ man ya'shu an dhikri rahman nuqayyid lahu shaytanan ẹ bá jẹ́rí kò mí ìrántí ọlọ́run ọba á darí èṣù kan sọ́dọ̀ rẹ̀ fàwọ́lá ukọ̀rí iná yóò wá jẹ́ alábàárín rẹ̀ fa innahum layasuddunahum anis sabil ẹ̀ ráwọn alábàárín èṣù wọ̀nyí wọ́n máa ṣe àwọn èèyàn lórí wọ́n máa darí wọn kú lójú ọ̀nà ọlọ́run wa yahsabunna annahum muhtadun àwọn èèyàn wọn yóò wá àwọn gangan làwọn wà lójú ọ̀nà so idan mo ń ṣàlàyé débẹ̀ ni pé ó ní ọkọ rẹ̀ wọ́n lè fi gbé lọ ọkọ̀ ó padà sílé hmm? àti pé ńgbà tọmọ yẹn ra mọ́tò tó gbé sí gan kì í ṣe bàbá ń ló kúkú ní anyway ó lè jẹ́ ẹṣin nígbà yẹn àwọn nǹkan tí ó jẹ́ dúkìá ó lè tẹ̀lé lọ nínú dúkìá tó ní náà ìyàwó rẹ̀ náà ọmọ rẹ̀ náà ara dúkìá rẹ̀ náà ni àwọn yẹn máa padà gbòòkó tiẹ̀ wà á mẹ́lùú wà mẹ́lùú àbí wọ́n tẹ̀lé sáfùlà wọ́n tẹ̀lé wà á mẹ́lúhù iṣẹ́ ọwọ́ rẹ̀ náà máa tẹ̀lé ṣùgbọ́n àwọn wo ló máa ṣẹ́rí padà fàyàrí ju àlùhù ara lè rẹ̀ ó padà mọ́ẹ̀lùhù dúkìá rẹ̀ náà ó padà sílé wọ̀yá bọ́kọ̀ àmẹ́lù iṣẹ́ ní ìwà ṣẹ́kù fún musari kanáà àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé tazawad jamila min fi alika innama qarinu lufata fil qabri ma kana yaf'alu ó ní tazawad jamila min fi alika innama pèsè dáadáa lẹ̀ nínú ìṣesí rẹ̀ nínú iṣẹ́ tó fẹ́ ṣe láyé torí pé kọ̀rí ìdòlè fata fèlè kọ́bùrí mẹ́ka nàìyà fún aládùúgbò rẹ̀ nù sàárè alámúlétì rẹ̀ alábàárìn rẹ̀ nù sàárè ọmọ ènìyàn ní mẹ́ka nàìyà fún nǹkan tó gbélé ayé ṣe tẹ́lẹ̀ àlà etí rẹ̀ mélòó ìnámàlmárò orí ọmọ ènìyàn iná lè ìsánú fún lè àhàlì iná lè ìsánú fún lè àhàlì ọmọ èèyàn jẹ́ nǹkan kan ju lọ lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ kọ̀lí ìlànà ìdáhùn yóò lo àsìkò díẹ̀ lọ́dọ̀ wọn fún lẹ́yìn náà yóò lọ. Hmm? torí náà kọ́lọ́n kò ṣàánú iṣẹ́ rẹ̀ ló máa kú fún irun tó ti kí nígbà tó wà zaka tó yọ sọ́dákọ̀ tó ṣe àwọn ọ̀rọ̀ orí tó sọ àtòríṣiríṣiríṣiríṣi gbogbo àwọn nǹkan yìí ló máa ṣẹ́kù nínú àwọn nǹkan tó máa wúlò ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ tí wọ́n bá ti da aṣọ bòkú tán àbí hmm, tí wọ́n ti da alẹ̀ bòkú tán ẹni tó kú òǹbẹ kan yìí òkú yẹn máa gbọ́ ẹsẹ̀ rẹ̀ tó sún kẹ́rẹ́ mọ́ńkàrà tìǹà kiri máa yọ sí ìgbẹ̀lá kídà ó ti wá wúlò ìgbàgbọ́ òdodo ní tàhídì tá a ṣàlàyé ní jíjọ́sí nígbà tá à ń sọ̀rọ̀ nípa al-iman ìgbàgbọ́ tá a sọ pé inú bíbẹ ọlọ́run ní ìjọ kan ṣọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá wọ́n béèrè lọ rẹ̀ mọ́ rabbuk talólúwa rẹ̀ yóò dáhùn rabbiya Allah aláàlólúwa mi máa dínú kílẹ̀ ìsìn rẹ̀ dínú ilé islam yóò lẹ́sìn mi islam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnìkan yọ sí tí ó rẹwà gan-an aṣọ ẹ̀ máa rẹwà gidi yóò wá yọ sí tániwọ́ ní ṣókí òun níṣẹ́ rí rẹ tó ń ṣe òun ò lè fi ọ́lẹ̀ àjọ wà ń bí ni kò ní pààyàn tó bá dẹ̀jẹ́ èèyàn abú náà yóò rí ní àwọ̀ tí ó da tí ó bà lẹ́rù ìwọ́ wo ni èèyàn gbọ́dọ̀ súnmọ́ wọ̀ ní ṣókí ṣáyé òun níṣẹ́ ẹbú rẹ tó ń ṣe òun fẹ́ wá pẹ̀lú ẹ̀ǹbìnà tó ń torí náà iṣẹ́ ọwọ́ wọn yóò ṣẹ́kù pẹ̀lú ẹ̀nà sáré yóò máa ṣe láǹfààní mbẹ̀ ẹ́ náà wúwo de kọ́bọ̀rọ́hù yóò tàn mọ́lẹ̀ sínú kọ́bùrù rẹ̀ yóò jẹ sáré ó fẹ̀ fún mú dàbà sọ̀rí yìí níbi ó bá rí ìrìn dé kò ní sí ìnira kò ní pààyàn ẹlòmíì lẹ́yìn aṣọ́gbẹ́ àwọn èèyàn rẹ̀ anábì sallallahu alaihi wasallam ní kò sóòkù kankan tó kú tó jẹ́ mùmínì tí ilé ayé ò wù padà mọ́ kò ní fẹ́ wáyé mọ́ kò ní gbégbé tí yóò fẹ́ sọ pé ẹ̀yà ọlọ́run ah, kò ń bẹ́ẹ̀ lọ́gbọ̀n kí àwọn èèyàn rárá ànábì ẹnìkan ò ní jókòó tó ti kú tó jẹ́ múùmí ní onígbà tó kú kó wù kóun fẹ́ padà sáyé mọ́ ìlà ṣùwàdà àyàfi shahid àwọn ṣùwàdà àwọn tí wọ́n kú ọkàn mọ́kọ́lù àwọn tí wọ́n kú sójú ogun ẹ̀sìn nìkan ni wọ́n fẹ́ sọ pé káwọn padà wáyé wọ́n máa sọ fọ́lọ́n pé jẹ́ káwọn wáyé káwọn tún kú kú ṣẹ̀ẹ́dí káwọn tún wáyé káwọn tún kú kú ṣẹ̀ẹ́dí nítorí tí wọ́n bá pàdé níbi kíni tí wọ́n bá pàdé níbi ìgbàlálejò ẹ gbogbo òkú tó jẹ́ múmi ní ọlọ́run sọ fún wa yẹn láfi kásẹ̀ rẹ̀ lẹ̀ inú suratul um, suratul zumar ní gbàgbàgbẹ́ lọ ní innal ladina qalu rabbuna Allahu thumma istaqamu تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم الله الذين قالوا أما تمام صحيح ربنا الله Allah ní olúwa wa tó mọ̀sítàkọ́ọ̀mù wọ́n bá ní dúró ṣinṣin lórí ẹ̀ wọ́n dúró ṣinṣin lórí ẹ̀ al-istiqama samaratu tawakkuli wa tawakkul samaratu al-yaqin kéèyàn ní dúró ṣinṣin kò lè wáyé àfi kéèyàn ní gbára lọ́lọ́ èèyàn ò sì lè gbára lọ́lọ́ àfi tó bá ní al-yaqin àmọ̀dájú ìgbàgbọ́ tó pé àmọ̀dájú pé gbogbo ntọ́lọ́ ń sọ ọ́nù Qur'an òdodo ni ka annahu gẹ́gẹ́ bí ẹni pé ó ń rí iná tọ́lọ́run sọ pé ó wà báyìí ó ń gan ni rẹ̀ báyìí ìyá àná ní ojúkojú báyìí pé ó ń wọ̀ pé náà mà ní í jò yìí bí ẹni pé ó ń wọ àlìjẹ́nà pé ah àlìjẹ́nà lè bàdàn rí yóò wá dòdòdò lẹ́nu rú yẹn ló ní àlìyàkín kò sí ní tọ́lọ́run sọ kò sí bí sọ kò ní jiyàn ó ti mọ̀ pé bó ti rí inú àwọn èèyàn yóò wá ṣokùnfà ń tà mọ́ sí àtàwákùl yóò wá gbára lọ́lọ́run torí pé ó ti gbà pòdòdó lọ́rọ̀ ọlọ́run téèyàn bá gbára lọ́lọ́run yàtàwákàlà àlẹ́lọ́ ìfọwọ́ hasbù ọlọ́run tó tó bá ti gbára lọ́lọ́run kò ní lè fi kò sí tí ó wàá ṣẹlẹ̀ sí tí ó fi islam àbí imani ilẹ̀ ìyẹn ni ó fi wá ní istiqama ìdúró ṣinṣin mo rò pé súnmọ́ istaqamu tí wọ́n dúró ṣinṣin tata ní zalo àríhìm lè mọ̀láìka nígbà tí wọ́n bá fẹ́ jáde láyé àwọn mọ̀láìka ò máa sọ̀kalẹ̀ sọ́dọ̀ wọn allah takọ́ọ̀fù wọ́n máa sọ pé ẹ má bẹ̀rù wàlá tahzanu ẹ má bànújẹ́ wà abṣiru bèlè jannati láti kuntum tu'adun ìró òdùnú àlìjẹ́nà fún yín o ìta ti ṣàdéhùn rẹ̀ fún yín nahnu awliyaukum fil hayati dunya fil hayati ọ̀rẹ́ mùlẹ̀ yín aláàbò yín gbà tẹ̀ wà láyé ẹ̀rí wá ń gbà náà ṣùgbọ́n torí pé ti fẹ́ kó láyé nìyí ti rí wa òdodo ti dé fìlẹ̀ àyà ti dùnìyà wá fìlẹ̀ àkìrọ̀ ibi tẹ́ ń lọ lọ́hùn náà á pàdé yìí Allah ta khawfu wala tahzan ẹ má bẹ̀rù ẹ má bànújẹ́ àwọn èèyàn ní láta kọ́ àwọn afáà sálàyé pé láta khawfu ẹ má pààyà kínni ibo lọ̀rọ̀ yóò já sí ibo lẹ́ ń lọ torí pé téèyàn ò bá mọ̀ ní báyẹn lẹ́rù hmm, èèyàn mọ ibi tí ọ̀rọ̀ fẹ́ já sí bí tẹ́ ń lọ inú sàárè ẹ má bẹ̀rù alìkìyàmọ̀ ẹ má bẹ̀rù látàkọ̀ wọ́lá tàzánù má bànújẹ́ lórí àwọn ìyàwó àtọmọ tó fẹ́ filẹ̀ sáyé tó bá jóbìnrin ni àwọn ọkọ àtọmọ tó fẹ́ filẹ̀ sáyé látàzánù má bànújẹ́ pé kí ni ó ṣẹlẹ̀ fún wọn. aya kùránì ọlọ́run ní ọlọ́run ní mójú tó gbogbo àwọn kíni àwọn ẹni àwọn ẹni rí tí wọ́n bá filẹ̀ látàzánù yẹn ọ̀kan ọlọ́run mójú tó wọn wọn látàkọ́ fún mọ́tẹ́rù wọ́n látàzánù wà á bẹ̀ ṣerú ìgbàró dùnú àlìjánná alẹ́tì kùntùn tó àdùn tàbí ṣàgbéyìn rẹ̀ nánú àwòlẹ́yà okùn fìlà ayé àti dúnìyà fìlà àkìrọ̀ wà lákùn fi hà máa tẹ̀ṣẹ́ iye àǹfọ̀sọ̀kùn yóò máa bẹ fún iná àlìjánná gbogbo nǹkan nìyí ń fẹ́ walakum fi ama tẹ̀tàrún gbogbo ń bá béèrè báyìí láàmú fún yín nuzulan èsì ń palilé min ghafuri rahim látọ̀dọ̀ ọlọ́run ọba aláforíjì oníkẹ́ àwọn afá ṣàlàyé pé nuzul yẹn ọ̀nù èdè òun ni níta lè pè ní banquet àsè tá a sì sílẹ̀ láti fi gbàlejò ẹwọ àwọn náà tá a bá fẹ́ gbàlejò kódà ká tálákà tó bá dáa jù nù tá a ní láti gbà lálejò ẹnà ẹwà àwọn lórí orílẹ̀-èdè tí wọ́n bá fẹ́ gbàlejò lórí orílẹ̀-èdè kan gbogbo bí wọ́n ṣe máa ń ṣe bẹ̀yẹn ẹ̀wọ̀ hall gbọ̀ngàn tí wọ́n gbà sí ẹ̀wọ̀ bí wọ́n ṣe dírẹ́sì bí wọ́n sì to oríṣiríṣi ọ̀ṣọ́ sí ẹ̀wúrú oúnjẹ tí wọ́n sì ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run wa nínú ní ọ̀ngàn fún bò wá lọ́lọ́run ẹlẹ́dàá wa bò ní gbàlejò tí ó ti rí o bò ní ó ti rí nítorí náà iṣẹ́ rẹ̀ yẹn ní òdùrọ̀ ìró dùnú náà ní òmò ọlọ́run kò ṣàánú wa sọ dẹ́n nítorí ní yìí òun sallallahu alaihi wa alihi wasallam yatba'u limayyita ó sọ pé yóò tẹ̀lé òkú lọ sí ìtẹ́ sàlàáfà àwọn nǹkan mẹ́ta olùmọ̀ sàlàáfà amen náà ni ó tẹ̀lé lọ fàyàríjì náà ní méjì ó padà wàyábọ̀kọ̀ máa hùwà ẹyọkàn ni ó ṣẹ́kù pẹ̀lú ẹ̀ ó ṣẹ́kù yẹn làwọn èèyàn mójútó ó náà níṣẹ́ ó padà sílé làwọn èèyàn mójútó ó náà ní dúkìá every day lójoojúmọ́ làwọn yóò máa wo fígọ̀ ní wọ́n bá kàkà tí wọ́n ṣó ń ráìsì ní àbó ń ṣó ń lò kì ní àbó ń lọ́ọ̀lẹ̀ tí fígọ̀ tó àkáǹtì ẹ̀ bá ń lọ ilẹ̀ òkè inú rẹ̀ ó máa dùn tákáǹtì bá ń lọọlẹ̀ ìbànújẹ́ ó bá ṣùgbọ́n kò ní í wò every day nípasẹ̀ tó ń ṣe iṣẹ́ rẹ̀ o ṣiṣẹ́ rẹ̀ ń lo kìnìún àbó ń lọọlẹ̀ kò ní wò kò ní measure ẹ̀ kò ní wọ́n ṣùgbọ́n dúkìá yẹn ni ó máa wò ṣáá òun náà ti fẹ́ ra property sí Dubai òun tún ti fẹ́ rà sí amẹ́ríkà òun fẹ́ rà sí london òun fẹ́ rà sí saudi arabia ẹlòmíì tí ẹ máa wò pé àti ah, báwọn yẹn ṣe lọ hajj àfi múra ó yẹ kéèyàn náà wá kọ́ òtẹ́ẹ̀lì kan sí saudi tí ó pawó ah because twenty four seven ni wọ́n máa ń wá sí kaaba yẹn òun tiẹ̀ lọ́wọ́ wá ilẹ̀ kan lérí àwọn kaaba yẹn wọ́n bá kọ́ ní within a year àwọn máa pé kí profit ń padà ẹ̀wọ̀n tó wà lẹ́mìí tiẹ̀ ẹ̀wọ̀n hmm? tó wà lẹ́mìí ẹ̀wọ̀n mọ́lùkù fat. Huh? Ah, tí n bá gbàgbé ọba Faisal Maliku Faisal níwájú haram àwọn àwọn àwọn ilé òtẹ́ẹ̀lì kan wà ń bẹ̀ tí wọ́n ló kọ́ síbẹ̀ ṣùgbọ́n owó tí ẹ̀kì ń jọ́ náà lọ́rùn pé kò ń fi lè méèkì wó ní gbogbo ní wọ́n bá pa ń bẹ̀ khidmatan lil haram kí wọ́n máa fi in the service of the haram kí wọ́n máa nà láti fi máa tọ́jú haram gbogbo ní wọ́n bá rí ń bẹ̀ láti fi máa mójútó mọ́ṣáláṣí yẹn subhanallah ẹ wo nǹkan ẹ wo nǹkan ṣùgbọ́n àwọn ẹlòmíyàn ni wọ́n fẹ́ ní bẹ́ẹ̀ ah, tó máa lè ṣe mọ́tọ̀ àmù kan síbẹ̀ tó máa lè ṣe restaurant síbẹ̀ ah, òun lọ àjò ń lọ nǹkan rí báwọn yẹn ṣe ń jẹun owó ní tó wà sẹ́mi tiẹ̀ ni òun náà fẹ́ dàbí àwọn McDonald àtàwọn mí hmm? níbẹ̀ kò ní ronú pé ah, tóun bá lẹ̀kọ́ síbi owó tí wọ́n bá ń rí bẹ̀ gbogbo profit tóun bá rí kí wọ́n máa lò fún harrop kí wọ́n máa fi tọ́jú àwọn hujaj kò ní wá sí orí ẹ̀ báyìí tó ń tó ń máa ń wò ní máàlù dúkìá yìí èyí tó máa padà sí lọ́pọ̀lọpọ̀ wa máa ń rò ó ti kọ́lé ó tó fẹ́ kọ́ mi ẹlòmíràn ó kọ́lé kiri bí ẹyẹ kò sí èyí tó máa tẹ̀lé ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé náà la rí lẹ́yìn ìgbà táwọn tó pọ̀ ti kú tán àwọn tó wà lẹ́yìn wọn ẹlòmíràn gbogbo ilé nǹkan máa ń da horo ìmí ò dẹnu kọlẹ̀ ìmí ò ti fẹ́ bàjẹ́ ìmí ò bàjẹ́ ẹlẹ́yìn ní àkùfà ah, àwọn ọmọ olówó lẹ̀ ni kódà ìtẹ́mi ń sọ ilé àwọn tó bí ọmọ olówó gidi èyí àwọn olówó pẹ́ẹ́pẹ́ tí wọ́n tún lówó ju bàbá wọn lọ gbọ́n àwọn property yẹn rán dáradára ni tó àwọn ọmọ yẹn kàn wá àwọn property yẹn bíi jàǹkárì wọ̀ ni tó a lè mọ dárúkọ dárúkọ dárúkọ bí èmi náà ṣe ń sọ ìwọ náà yóò mọ àwọn ìlú wa ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ńláńlá maintain ẹ̀ ń bí àwọn eléyìí ti dẹnu kọlẹ̀ ẹlòmíì nílé epo ilé close ilé òtẹ́ẹ̀lì tẹ́lómi kọ́ gbogbo ẹ̀ gbó ti gba àwọn ọmọ amúgbó ló mú gbóǹbẹ̀ lọ́wọ́ ń sìn oríṣiríṣi máa ń wo property kan lẹ́kùn ńgbà kan bíi ti bọ̀ bíi bẹ́ẹ̀nsìn tó ti máa ń play hmm. jọ́kàn mo kọjá ń bẹ ó ti ṣe díẹ̀ ọdún mélòó kan sẹ́yìn ni àwọn kan ní bóyá sàn ní ló padà àwọn bọ́ìsì àmúgbó àwọn rádaràda ló wà ń bẹ́ẹ̀ ó ti ká gàgàrà ní ìmọ̀ àwọn tó yà tún ti ra property ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí á láti wà kẹ́ẹ̀fù náà mo dábàá máa ṣe àwọn nǹkan tí ó wúlò lẹ́yìn tàbá kù láì òní tọ́jú wa pírọ́bàdì ẹ̀mí ilé dàbí ó kàn dàbí jàǹkárìwọ̀ lójú ọmọ ni go what is all this nonsense kí ni bàbá òun ti ẹ̀rọ tó fi ń ṣe lè ó lè mọ̀ wà lè mọ́gun lè gbà lé ìbò lọ tí ó lọ jókòó kàfé ṣùgbọ́n ẹgbẹ́ tẹ̀yìn bá kọ́ lé gan-an bá ti kó lọ fún àwọn fámílì ìwọ ò nílé gba ilé ìmọ̀ lọ lò ìwọ ò nílé gba tọ̀hún ilé tí mo kọ́ bẹ̀yẹn lọ́mọ lò bẹ́ẹ̀ mo fún ẹ lọ́mọ gbowó rẹ kó mọ́ fi jẹun ọ̀rẹ́ lómi ìwókun bẹ̀ lọ́wọ́ rẹ̀ gbogbo property tó kọ́ ìgan ní fún security lọ fún àánú ṣẹ̀rí àṣẹ pàtàkì o nítorí àsìkò ní o ṣẹ̀mọ̀ nínú ṣẹ̀rí àwọn nefa court àwọn ah, iṣẹ́ alájọ́ mi màmá ìṣàlàyé iṣẹ́ alájọ́ ti lọ àwọn nǹkan kan wà nù ọ̀nà tá a máa ń gbà ṣe ìnáwó nù ṣẹ̀rí Islam a fi ń tọrẹ àwọn ọ̀rẹ́ kan wà tó yẹ pé á fún ẹnìyẹn òun ló ṣùgbọ́n májẹ̀mú ẹ̀ ni pé tá a bá ṣáájú rẹ̀ kú òun ló ní property àwátà fún tó bá jẹ́ pé òun ló kú ṣáájú wa property yẹn ó padà sọ́dọ̀ wa nínú ṣẹ̀rẹ́ Islam ni fún àpẹẹrẹ kí èèyàn kọ́lé kan sí èèyàn wá fún àbúrò èèyàn kan abẹ́gbẹ́ èèyàn kan àbí family kan àbọ̀rẹ́ èèyàn kan èèyàn fún tó wáyé pé èèyàn lè yan ṣáájú rẹ̀ kú ó ti di tiẹ̀ ni òun ló kú ṣáájú wa kú kò ti tiẹ̀ tún nínú àwọn ọ̀nà Islam sọ tó tún fẹ́ lómi tó wẹ̀ like that. bọ́ṣẹ́ aláǹjọ́ tọrọ bá débi àmọ̀ ṣàlàyé kọlọ́n ṣàánú wẹ̀ ló wà náà ṣẹlẹ̀ abẹ́ ọlọ́run bá lè kí lákó fún alágbọ̀yọ̀ rọ̀ rẹ̀ jù bá ṣe ṣàlàyé lọ èyí tá a wí tó bá mu ọ̀dọ̀ ọlọ́run ló ti wá o kì í ṣọ́dọ̀ wá o ọlọ́mọdún wà ládàá èyí tí ò bá mu wá látọ̀dọ̀ ara wa ti ṣe tán ọlọ́run ṣàforíjì fún wa àtàwọn àtẹ̀yìn ọlọ́run jábà nàbí wọlé ọlá jábà nàbí wọlé ọlá